الحمد لله جعل تحيه بالتعليم ويقول سبحانه ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب أشهد أن لا إله إلا الله وحده لا شريك له إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تعالى وراقبوه في السر والعلم يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أن يرسي الله اللي هو ضحية كان لي أول يقول الله سبحانه وتعالى وممكن إلى يوم القيامة láti lọ sí àkókò tí a bá ń para ẹ̀ ní àgbòyà ẹ̀ka kápẹ́rẹ́ ẹ̀yà tó bá bá kẹ́lẹ́ àwọn pẹ̀lú ọ̀nà ọlọ́run ọba àlekè ọlá ní ọ̀sán líle rọ́ọ̀tì ìtàwọn àrùn torí bẹ́ẹ̀ kí wọ́n fún àtẹ̀dá rẹ̀ wọ́n. والحر إن والذكور في حديث أنس بن مالك رضي الله تعالى عنه إليتي أوى ويقع النبي صلى الله عليه وسلم أقبع بمجي فسيقع عقبين ọjẹ́ oníkọ́lọ̀ wáyé títí dúdú díẹ̀ wà lára rẹ̀ Anas Malik radiyallahu ta'ala anhu ó ní ma wá rí lẹ́ni tó gbé gègérísẹ́ rẹ̀ síbi ọrùn ẹran yẹn lẹ́ni tó ṣe kó ṣe bísímìlá ó sì ṣe Allahu akbar anabi sallallahu alayhi wa sallam ó sì dùnmú àwọn ẹran méjèèjì pẹ̀lú ọwọ́ rẹ̀ lẹ́yìn táwọn olùmọ̀ tí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ ìfi pẹran léyà fún tó bá ṣẹ̀rí àmúni kí ni wàá ní ìdájọ́ rẹ̀ oúnjẹ súnná tó mọ akẹ́dàtún òun náà ní súnná tó ṣe fún akẹ́pamọ́ ó ṣe wípé akẹ́pamọ́ ìtumọ̀ rẹ̀ ní wípé ẹni tó bá lágbára kò gbọdọ̀ mbẹ láti gbogbo àwọn àkàdìsì kan wá lórí irúfẹ́ ni ọba lágbára tí ọ̀pẹ̀rẹ̀ léyà fọlá ayẹkọrọ bá nà mùsọ̀láàna fóun tó ń bá wá sí ẹ̀yìn ìdìwà mbẹ lálọ́ túmọ̀ rẹ̀ sí. àti pé ẹ̀rẹ̀ léyà yìí ànídéyàn bá ti pẹ́ yọ̀kan ìyẹn lè pa lórí èyàn àti fún gbogbo àwọn ẹni tí wọ́n wà ní ìrọ̀ha èèyàn. gẹ́gẹ́ bó ṣe rìn lẹ́nu hadithi Aisha radiyallahu ta'ala anha wọ́n là nẹ́bí sallallahu alayhi wa sallam ó níbi ẹ̀rẹ̀ léyà rẹ̀ tó fẹ́ pa ó ní bisimilahi allahumma taqabbal min muhammad ní orúkọ ọlọ́run ọlọ́run dákun gbà á lọ́wọ́ muhammad ó sì gbà á lọ́dọ̀ àwọn aráalé muhammad. bákan náà kí ni ìdí pàtàkì lọ́wọ́ àdébí kábẹ̀rẹ̀ ẹlẹ́yà yìí nínú ìdí pàtàkì lọ́wọ́ abẹ́ ọgbọ́n tó wà nù rẹ̀ òun náà ní asàkọ́rù bíi lọ́lọ́ ní subhanahu wa ta'ala ìsúmọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ mẹ́rin ẹ̀rí fún gbogbo wa lọ́wọ́ ayé àtọ́jú بما لا ينال الله لحومها ولا ثمارها ولكن يناله التقوى منكم wíkì ẹrẹ yẹn kò ní dọdọ Ọlọ́run ẹjẹ ẹrẹ yẹn kò ní dọdọ Ọlọ́run àmọ́ ìbẹ̀rù Ọlọ́run ọba yẹn òun yẹn lọ́wọ́ ọba nìkan lábẹ́ nínú àwọn ọgbọ́n èyí tó ti pín pẹ́ẹ́ bíi yíyá òun náà ní ìrè lórí títí nínú àwọn ọgbọ́n pípẹ́ bíi pípẹ́ yíyá òun ní kéde àtọ̀rọ̀lì ìsọ́nà ọ̀la lọ́sọ̀ nígbà tí ẹ bá fẹ́ tú wẹ̀rẹ̀ ẹni tí kúrò ní ti láti aláwọ̀ látọ̀rọ̀ láàyè. nínú àwọn ọjọ́ èyí tó wà ní ibi kẹrin léyà òun náà ti gbà áwọn ìfòkọrọ alimọ̀tájì fífún àwọn tálákà àtàwọn tó ní bùkátà lẹ́rẹ̀ jẹ nínú àwọn ọjọ́ ìdí pàtàkì ti fẹ́ bí fẹ́ léyà òun náà ti kéèyàn kéèyàn fúnra rẹ̀ nígbà láàyè àti fáwọn fámìlì náà kéèyàn fún wọn nígbà láàyè ó ti kí bí wọ́n ti jẹ tẹ́lẹ̀ wọ́n jẹ ẹran tẹ́lẹ̀ o ṣùgbọ́n kó tún pọ̀ sí nínú àkókò yẹn bákan náà máa sọ àwọn ọmọ tó wà nínú ìfẹ́rẹ́ léyà òun náà ti dúkúrú ní ìmọ̀tòlọ́ ní sábà ọ̀dàánì ìdúpẹ́ ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọ̀dàánì ẹ̀rẹ́ léyà yìí ṣùgbọ́n bí ẹ bá ti ti sàárà àtọ̀ olómi lọ́la fi kọ́ yìí kò sí láìsí a lè kó káfíìrì jẹ a lè kó kékeré lẹ́rọ ẹlẹ́yà ṣùgbọ́n kékeré yẹn yóò jẹ́ ní láàrin ẹ̀ka tó lè gba Islam kò sì ní jẹ́ kékeré tó ti fi máa ń tó kojú wa ẹ̀rọ ẹlẹ́yà yìí tọ́lájà ló ti ń gbà ta là á fẹ́ lábà àwọn fẹ́fẹ́ ẹ̀kọ́ sí lára kí ẹni bá lọ́ọ́ fi jáde rẹ fi kẹ́ ọ. kò sílẹ̀ fi bẹ́ẹ̀ láti fi pẹ́ láti fa ń lóya. bákan náà

kéde kó wọn onímọ̀ fún ti pẹ́rẹ́ lẹ́yà fún wọn kẹ́kọ̀ọ́ tí wọ́n ti bá bá ọ̀gbẹ́dọ̀ níbẹ̀ o. bákan náà àwọn akẹ́kọ̀ọ́ lè kóra jọ tàbí ló sì yẹ kan kọ́ máa fún yẹn lẹ́rẹ́ lẹ́yà kéèyàn máa fún yẹn lẹ́rẹ́ lẹ́yà pàpà jùlọ àwọn ẹni tí wọ́n bá ní kùtàdà sí kéèyàn fún wọn láti lè fi pa iléyà. àníbi sọlọ́wọ́ àgbẹ̀lá náà máa ń ṣe bẹ́ẹ̀ láàrin àwọn sọ̀hábà rẹ̀ sọ ó kọ ọdún àkùgbà tó lọ sí ìjà tó wà dáa ẹ̀rí ó ti pa yẹn tí ó fún àwọn ẹni tí wọ́n ní ìjẹ nínú àwọn ọ̀hánà pẹ̀lú àdàlà ẹ̀yẹ ló ti ọ̀nà ọ̀rọ̀ nínú wọn lápẹ́ pẹ̀lẹ́ rẹ léyà yìí òun ní pé ìtọ́lọ́ lápẹ́ òun lẹ́rẹ́ tó bá pẹ̀lú àdáńdá tówó rẹ ti pọ̀ tó tó wá wọ́n lọ́dọ̀ àwọn ẹni tó ní lóbi pété tí wá pẹ̀rẹ́ léyà owó tó bá tó rẹ̀rẹ̀ méjì ẹyọ kẹlẹ̀ ni ó fi rà ẹ̀rí bó ti wá sọ hadith àbí ìbúrẹ́lá ìyẹn hadith ìwọ́jà lọ́wọ́ sọ̀rọ̀ àbí ti ń sọ nípa ládàásí bẹ́ẹ̀bí kásì ìmọ́ra wá sí dúnwà ti ń sàlàyé pé ẹni tí ládàá rẹ̀ máa máa tóbi jù lẹ́tọ́ kọ́dé nínú ìgbàgbọ́ mi pé àmàlù ìgbàlẹ́yà màálù tẹ̀ fọwọ́ ní lẹ́yìn náà ló ló ní àgbo àti àwọn ẹran àgbo ìdílé tó ń bẹ lálùbọ̀ wa. ẹ̀yẹ́ ló ní ọ̀la obìnrin náà wọlé yá tóbìnrin ọ̀la ìgbàlẹ́yà irú báwa ló wà lọ tó ń bẹ̀ bá àdéhùn wa ní kí ìkànnì ń bẹ lọ́dọ̀ obìnrin náà báwa yẹ kóbìnrin ló ní ẹran léyà yìí màálù kẹlẹ́rì ìgbàláyè ń ń bẹ fún wa bí màálù àtàrà fún ẹni méje lè jùlọ.

tí wọ́n ó kóra jọ kó ti fi wọn máa fún yẹn ní ẹ̀rẹ̀ léyà ayọ̀ ni òfin wọn àyè láti lọ àti pàtó ní dábàá mi pẹ̀rẹ̀ léyà ó ní gbólóhùn dàrí o ọlọ́run àdá àìní wà á ti àtìlẹ́ bẹ́ẹ̀ni wọ́n là níbi àwọn àbọ̀dẹ̀ tó wà lọ́wọ́ gbígbé rẹ̀ mo pa láti fi tọ́jú sí ìjọsìn fúnra ara mi àti láti fi sí ìjọsìn fún àwọn ìfẹ́ ti ara rẹ̀ ìyá lọ́la ẹ̀yẹ rúkẹ́ ọlọ́run wa kí ọjọ́ àbíkọ wa lọ́pọ̀ tuntun léyà pọ̀ ẹ̀yẹ bímọ ní ọjọ́ òkú wa ti lè jẹ rẹ léyà àkọsílẹ̀ ẹ̀sìn pàpà jùlọ lọ́dọ̀ ìmọ̀mù alẹ́ sọ́nà alẹ́ ìdọ̀rọ̀mọ̀tòlá ìmọ̀mù ahmed àtàwọn ọmọ bí wọn wọn là lè fi rọ́pò ara wọn kò sílẹ̀ ìdílẹ̀ àmọ́ yìí tí òkú lẹ́rẹ̀ lérí ó lérí nǹkan fẹ́ pẹ́rẹ́ ẹ má jẹ́ àgbàgbé pé alẹ́ ìdọ̀rọ̀ ìlẹ́ ìṣèlójú ìjọsìn ẹ̀sìn ni ọlọ́run sì ròyìn àwọn ẹni rí ìpè yòókùn lẹ́bi nẹ́sì wọ̀nyàtà fún ilẹ̀ yorùbá káàlẹ̀ kẹ́kọ̀ọ́ ló ń sàfihàn wọn a máa kúlè ní ẹ̀ wọ́n dẹ̀ fi ń báyọ̀ ọjọ́ kẹ́kọ̀ọ́ nípa tó rẹ̀ máa ní gbogbo ẹni tó lé pé mo lé pé máa pa màálù ọba ti lé ní ọjọ́ léyà ògbéra wọn nítorí pé ìdérí kẹ́ẹ́ ju ẹrẹ́ léyà lọ́fẹ́ pa kò lè mú ọ̀rọ̀ wàrà wọn àti gbọ́dọ̀ wa kíkẹ́ ẹ̀rẹ́ ní ẹ̀yọ́ ọ̀gá tó ti tó tó gba láàyè bó ti wá lọ pàdé ìdàgbé lójú o ẹ̀lẹ́kàlùsọ̀rọ̀ ní rọ́bìnrin ọmọ ọ̀gá láàyè. ẹ wá ní kọ́dà bí ẹ bá níyàwó mẹ́rin tọ́ba ti mẹ́ yọ fẹ́ tó ti tó gbogbo ilé ẹ̀. kọ́dà bí ẹ bá ní àwọn ọmọ bí inú ilé yàtọ̀ sọ́wọ́ yẹ tó ibi nìkan náà láwà ẹ̀rẹ́ yọ ìbádọ́lá ẹ̀yẹ ló ti ọlọ́run ọba ẹni tí ò ń gbèrò kájẹrẹ léyà rẹ̀ ọ̀lẹ́ sọ̀rọ̀ ẹ má jà gbàgbé wípé àtẹ̀mí sọlọ́mọ àtúntàlá lọ́wọ́ àtàkàdùnlẹ́ni bẹ́ẹ̀ dáná ọ̀rẹ́ ìnáwó àtúntọ́lá fọwọ́ ìtàrọ́ kàtà fọwọ́ ìkàtà. Ewu tá a bá sábà ti fẹ́ láàrin wa àtàwọn míì òun ni ẹ̀ tó bá ti pàrọ̀ tí ó ti di gèfèrè nìyẹn. ẹni tí èké ro tí ègbà rẹ̀ tí èsì ìjọsìn kẹkẹ wá dàbí fẹrẹ lẹ́wọ́ lọ ra ẹlẹ́yà tó ga ju bímbà ní yìí lọ ẹ̀rí ẹrẹ rẹ̀ tó pa ọ̀lẹ́tọ̀ ìyẹn ẹni tí èké ro yẹn láti jẹ́ ìyẹn ló ti dọ́rọ̀ lọ́lá làbíà nínú ọ̀rọ̀ àwọn olùwọ̀ tẹ̀rẹ̀ ní lálàáfíà á ti dùn sí la. kí ẹsẹ̀ wa dá sọ pé kò ọ̀pá fún lágbájá lágbájá ayọ̀ ló ti múná ìlú àdàlà sábà wá rí ẹni ìyẹn tó fẹ́ kó láyé ọwọ́ àtàkọ́lẹ̀ pé iléyà ti pọ̀ yìí o ẹ̀pẹ̀rẹ̀ iléyà kó wò ó. ìwọ̀n bá wò lẹ́ni pé a lọ ṣe ogún tó fi lẹ́wọ̀ ǹjẹ́ ogún yẹn tá a bá yọ wọn lọ fa kiri fún bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní wọ ogún ọbẹ̀ ẹgbẹ́ ní wọn ọba tẹ́lẹ̀ láti yọ owó ẹ̀rẹ́ ní ayé sọ̀rọ̀ bá nígbà tó kó ní bá ní wà fún ìyá ní tí ẹni yẹn ta sọ ọ́nà rẹ̀ àwùjá yìí àti mèsì nígbà yẹn láti ọgbẹ́ inú sọ inú àtọ àgọ́dẹ̀gbẹ̀dẹ̀ amáma lò ní yọ ọ̀lọ́pàá tẹ́lẹ̀ ọbẹ̀ ẹgbẹ́ lẹ́yìn ìgbà tí ẹ sábà ti wọ́n gbó rẹ̀ yẹ àwọn ọ̀lọ́pàá tẹ́lẹ̀ mbẹ́ tọ́ba ti já gbígbẹ́ rọ ọ̀rọ̀ ọ̀wọ́ ọ̀dà bẹ̀rẹ̀ ní ọ̀dọ̀ ọ̀lọ́pàá tẹ́lẹ̀ kọ́mọ rẹ̀ ṣe dáadáa yọ fún bàbá rẹ̀ ọwọ́ àdó dáadáa tọ́mọ rẹ̀ ṣe fún bàbá rẹ̀ pẹ̀lú bí bàbá rẹ̀ ṣàtọ́lẹ̀ tó tó kù láyé pé léyà tí kò yí máa fẹ́rẹ̀ léyà o àwọn awò tabaríkà yọ tún tó bí lẹ̀ yóò tún ara máa tẹ́lẹ̀ lọ ọmọ lè fa omi jáde kó ti dáadáa tó ti rẹ̀ ìdáadáa ẹ̀yẹ lóde ọlọ́mọ kí ẹ bá lọ bá rẹ̀ nínú kan tọ́jà tó gbé òye pẹrẹ nípa àṣẹríyà bí àwọn kẹ́kẹ́ wọ́n fi wájú ayélujára ń lò aláya àwọn màálùú ti máa rìn lọ báyìí wọn ó ti gbé àdá ó ti sàkà wọn ó ti gbé orí rẹ̀ bọ́lẹ̀ lójú bí àwọn abẹ́rẹ́ ajá ni wọ́n máa ń lọ sọ fún òru ni báwọn ti máa ń pa nǹkan lọ́dọ̀ wọn á pa lọ rẹ́kẹrẹkẹ bẹ́ẹ̀ wọ́n sì jẹ ìjẹkújẹ lọ. tọ́bajá dúdú dúdú yẹn lọ bá rẹ̀ nìyẹn tí wọ́n pẹ́rẹ́ nípa sẹ̀ríyà ajá dúdú yẹn kẹ́sì owó sí ilé rẹ̀ nìyẹn èèyàn rẹ̀ nìyẹn kọ́ ẹ̀fẹ̀rẹ̀ léyà láti gbà téèyàn sì fi ní èròǹgbà yẹn èèyàn ní gbé wẹ̀ èèyàn ní gbé sára gẹ́gẹ́ bó wà lọ àdé ìlú omi sára rọ́dá rọ́dí ọlọ́run lára àtà wọ́n lọ sí ọlọ́run láti lọ́sọ pé tí mẹ́wàá ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ ní ìjàmbá wọlé tẹ́tí bàbá yìí ti fẹ́ palẹ́yà kọ́bí ẹ̀fọ́ kó o ní inú ọrọ̀ àti ìfẹ́lẹ́ eléyìí tá a bá gẹrun náà ké kan náà ìyẹn lè wẹ̀ ọ́ nígbà tó ti pé èmi ìyẹn lè wẹ̀ ọ́ èyàn lè yarò èyàn lè lọ́kítà òkèdè sí ẹbí èyàn lè yọrọ àjì èyàn lè lọ́kítà èyàn lè wọ́tọ́ kódà èyàn lè ṣe ìbálò pẹ̀lú ara ilé rẹ̀ ayọ̀ tó ti mú àrùn dáadáa. tẹ́wá gbogbo àwọn fámìlì yòókù sí ẹgbẹ́ pẹrẹ léyà ló ń bọ̀ wọn. òfin ẹ̀rẹ́ táwọn ẹ̀mí ẹ̀rẹ́ káwọn náà sọ pé àdéhùn ẹ̀rọ àdéhùn kan náà ọ̀rẹ́ tó jó lórí olórí ẹbí ọ̀fẹ́ pẹrẹ léyà ń bá wa ẹ̀wà rẹ̀ tó bá tóbi sẹ́yìn àbọ̀gbà tó o ti lọ sí ẹ̀rọ ní àbúté kanáà kò sí nǹkan kan lọ́rùn ẹ̀ ọ̀pọ̀ ẹ̀rẹ̀ ni ya. ìgbẹ́ni ọba mọ̀ ọ́ àgbà tó tọ̀ ọ́ tẹ́tẹ́ ìgbẹ́sẹ̀ rẹ̀ lọ́ta ọkẹ́ rẹ̀ olóṣù àtàkọ́ wà lórí ti mi ọ̀pọ̀ ẹ̀rẹ̀ ni ya kò sí kàkọ́ àgbẹ̀ lọ́rùn ẹ̀ أقول قولي هذا أستغفر الله لي ولكم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 tó bàjẹ́ mọ́tò làdá òun ni làtọ́ mi àbí máa lu àbágbò àbáwọn ọ̀rẹ́ làtọ́. ọ̀sẹ̀ kan kéèyàn ta ẹran ẹlẹ́yà lẹ́yìn ìgbà tó nira wọn náà lọ kó ta padà ọ̀sẹ̀ tọ́ rárá. èèyàn gbọ́dọ̀ fi kún yẹn náà èèyàn gbọ́dọ̀ lọ́ọ́ fi délẹ̀ ń gbèsè kẹ́tọ́ jẹ ike lágbà alẹ mọ bá mi mú akẹ fún mi lọ́ba mi jọ àìsí ti bẹ́ẹ̀ o. tọ́ba ajá ti gbé àgbò lábẹ́ fa tó ti di ìtọ́ lọ́ra dáadáa tọ́ba ti gbé oṣù mẹ́fà alẹ́ mi fa. wọ́n lọ́ba jẹ́ rẹ̀ àgbo lọ́pọ̀ ọdún náà tọ́ba jẹ́ máa lò lọ́pọ̀ ọdún méjì tọ́ba jẹ́ máa fún mi yóò fi ọdún márùn-ún ó ti wá sọ pàdé ti dáa ṣùgbọ́n ìwòlọ́wọ́ torí kó wọ́n wọ́n ẹ̀kọ́ ju tó lọ lẹ́yìn náà lọ́dún kan màálù lẹ́yìn náà lọ́dún kan àwọn àgbò àtàwọn ẹran àgbò ẹ̀rí àìsàn ìwé alẹ́ kópa alẹ́ kẹgbẹ́ níbi ìrànkómi àti màálù ẹni méjì màmá ìjọba mọ́ àlàyé rẹ̀ sáàtúrì gbéra kùnmí lọ́lọ́lá àwọn àdìsá tó gbọ́dọ̀ ọ̀tá sàlà ikú alẹ́ lọ. Ṣé ń sọ nípa aládá ti pẹpẹ ní tí ó tètè múra wá sí Jọ́mà? Ìbẹ̀dẹ̀ ọkọ̀ débẹ̀ lákọ̀ọ́kọ́ bí ẹni kó fi làkàn ní òbí súnmọ́ náà kí ló wá ní májèmó tó di ara ẹlẹ́yà èèyàn lágbára èèyàn lágbára láti máa ẹran ẹlẹ́yà tá a fà tó ní látàwọn lára láti lọ́dọ̀ pẹ́rẹ́ yẹn sábòkò tó ṣẹlẹ̀ àgbékalẹ̀ láti máa ẹ̀rí àwọn láì fi sí ẹlòmíràn tó ti wá lọ pàdé ìgbàlódé ọ̀rọ̀ ìgbàlódé ọ̀rọ̀ ìgbàlódé ìgbà àgbọ̀dọ̀ pẹ́rẹ́ ẹlẹ́yà. òun náà ní ẹran tó jẹ́ awó tó ti pé ìmúkun yẹn fojú rẹ̀ báyìí pé ẹsẹ̀ rẹ̀ wọ̀ bẹ́ẹ̀ náà kàdà àwòrán eléyìí tó dájú tó ti bá àwọn ẹ̀rí ká àdájú ẹrẹ gbáà ni bákan náà àlùmọ́rí ìtàn abirun ẹrẹ tó yẹ bá ẹsẹ̀ yẹn kọ̀ọ̀fẹ́ tó pa lọ́dún láì sí kẹrin òun náà ní kàdà àjùbá ọ̀lẹ́ni ẹ̀yẹ tó ti ọlọ́wọ́ wa ẹni akọ́jú ọ̀dà tàbí palẹ̀ ọ̀ àbákélé sáàrẹ̀ ìdílé ìdí àwọn ojú rẹ̀ dáadáa alẹ́bàbí rẹ̀ palẹ̀ ọ̀ káwọ́ àfi tí ò ní àwọn àwọn ìlà rẹ̀. pẹ̀lú inú àwọn ikú ti pé wọ́n ní ìgbà òkú pé kí bẹ́ẹ̀ da àwọn obìnrin nìyẹn kódà àwọn ẹrin àyè kẹfẹ́ ti máa ń bẹ̀ láwọn ìgbàlódé ẹrẹ tí wọ́n yàtọ̀ ìyẹn lè fi paríyá rọrùn lè fi pàṣẹ ìṣúná àdìsúná òbí wà àwọn ẹrẹ bẹ́ẹ̀ kò fi paríyá ayọ̀ àti òbí wúrà ńláńlá àkókò táwọn ẹrẹ bẹ́ẹ̀ yá lẹ́yìn tí wọ́n bá ti kẹ́rù ló ti lọ. ó ti wá lọ àdìsí àdìsí ìmọ̀lẹ́ ìṣòro àti àdìsí jọ́jọ́ wípé òjijì ọlọ́run láàrín ọ̀sán pé ẹni ọ̀bẹ ìfẹ̀rẹ̀ dájú lọ́wọ́ ní mọ́kẹ́ ẹ̀rẹ̀ rẹ̀ láti ọ̀sán ayẹyẹ àpàjẹ lásán ni èyí sẹrẹ léyà ṣùgbọ́n sọ́ba pẹ̀lú lẹ́yìn ìgbà tó ti rọ ìdì náà ọmọ ti ká mọ̀ lọ sùn yẹn rẹ̀ ẹ̀dọ́ ti rẹ̀ tó ti yẹn ti gbé lẹ̀ ẹ̀rẹ̀ léyà wá wà títí láti làwọn bá ti fi rọ ìdì náà títí ó fi di ọjọ́ kẹrin ọdún nígbà tó ń sáwọ̀ ọjọ́ kẹrin ọdún ìlànà ọwọ́ ajá tó bá wọ ẹrẹ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ti paléyà ó ti lọ bímọ jẹ á tún bọ́ ọmọ ìlẹ́ẹ̀kọ́ ọmọ yìí

oṣù dá àlìbẹ́ yìí. ṣùgbọ́n ọlọ́run dábò bẹ̀rẹ̀ ẹjọ́ bí àǹfọ̀fọ̀rọ̀ ẹ̀lìmùsùlùmí ní kùkọ́ gbà ẹjọ́ bí gbogbo àwọn tálákà mùsùlùmí kò sílé yẹn bẹ́ẹ̀ ẹ̀rí ẹ̀tọ́ bá já sí pé ó ní ọmọ tẹ́lájú báyọ̀ lọ káwé bí mọ̀ ẹ̀rí ẹ̀rẹ́ ní láti bàbá rẹ̀ pàǹdù rẹ̀ yẹn náà ìyẹn náà ti mú kò sí wàhálà bẹ́ẹ̀ tí ìbátan ọlọ́run ní ní ọjà rẹ̀ lé abẹ́ orí tó lè dánwọ́ mi ọ̀sà rẹ̀ ẹ̀yìn àbí sẹ́lẹ̀ kẹ́ àbókè ẹ̀sọ́rù ọ̀sọ̀rù sí nǹkan kan lọ́kẹ́ èsì ti dandan ní kéèyàn wá rọ̀ lórí ẹ̀ tí ìfá ti ti kéèyàn lèyàn tàbí bí láwọn tó ń lọ fẹ́rẹ́ kàn wọ́n fẹ́rẹ́ kàn báyìí kórè ẹ̀rẹ́ ti fọ́ ní ọ̀nà nílé mi ilé ìdí ọlọ́ọ̀ra ẹ̀rẹ́ mi ni ọlọ́ọ̀ra ẹ̀rẹ́ mi ọlọ́ọ̀fẹ́rẹ́ kàn lórí ọ̀sẹ̀ ti fọ́ tí ẹ bá ti fi séèkì lẹ́rẹ̀ ọtí láwọn ẹni tó ń bá ayé da ẹrẹ yẹ yìí tí wọ́n rà kò sí nǹkan kan lórí ẹ̀ mú tẹ ìwọ́n mú tẹ mi nígbà tó ti fọ́ ẹ má dàgbà tó ti hàdí ìlú wa yòókè wọ́n ti gbé kú òkúta ọ̀dà wọ́n ti ti yá wọ́n mọ̀ tó láti máa kó bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ìpẹ́rẹ́ lójú ẹ̀rẹ́ nẹ́sọ̀. Ṣẹ̀rí àtọ̀ fún wa ká máa ń pa ẹ̀rẹ́ ẹ̀sẹ̀ lójú ẹ̀rẹ́ mi. Ṣẹ̀rí àtọ̀ fún wa. Ṣẹ̀rí àtọ̀ fún wa láti kọ́kọ́ lálàsẹ̀ ẹran náà lórí bí wọ́n fẹ́ pa àwọn bí wọ́n kọ́kọ́ da ẹ̀sẹ̀ rẹ̀ náà. Wọ́n ti kàn ẹ́ lọ́rùn náà. Wọ́n lè ti fọ́ lójú náà pé ìwọ rẹ̀ yọ àwọn àdéhùn yẹn wá pọ̀ rẹpẹtẹ ìkọjọ dọ̀rin kò sí ẹ̀sá àdéhùn kẹkẹ bá wá tọ́sọ̀ nípa ọ̀la èyí ti ń bẹ́ẹ̀ bí káfí kíni o pàpẹrẹ lé àdúgbò tó fi dọ̀tí ni ìlú ti wọlé ládàánú lọ́dọ̀ ọlọ́run ọ̀bà dẹ́nà. kọ́wá sì kẹ́ lóburú ìyẹn pẹrẹ lé alóòdì kọ́wá jẹ títí tó fi di ọ̀sẹ̀ kan. Ah, ẹrẹ lé alẹ́ lẹ́kún jẹ́ dọ̀fẹ́ kẹ́ bẹ́ẹ̀ kò sílẹ̀ ní ọkọ̀ ẹ̀rọ ní ọdún mọ̀ wá sí bákẹ́kàn àbúrò ẹ̀fà ní kẹ́nu àwọn ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yẹn ọwọ́ àtẹ̀rẹ̀ ẹ̀ bákẹ́kàn nígbà wá sí ibi ìjọ kàrún ìjọ kẹfà mọ́fẹ́sàn lọ́bẹ̀ rẹ̀ ní ibi ti ẹ̀rẹ̀ tó yà kò sílẹ̀ ìkẹ̀kẹ̀ bẹ́ẹ̀. ìgbà ìdọ́lá ẹ̀yẹ ń fi ọlọ́run wa àtọ̀kọ́ àìpé tọ́bajá sí pé ẹ̀rẹ̀ iléyà lámẹ́rà ìgbèsè ní mẹ́lọ́rùn sámọ́lọ́ ojú tó gbèsè o. òsì burú tọ́bajá ẹ̀rẹ̀ iléyà lè yẹ ní bàtà ń sáwọn ẹ̀yẹ́ lè fi padé yà ọ́. bóòlù àti wà àtú rẹ̀ ẹ̀yẹ ló ti ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ bá fẹ́ tó rẹ̀ lọ́ba jẹ́ máa lò àbágòlà èyí ọ̀fẹ́ bí oṣù rẹ̀ nílẹ̀ akọ̀jọ ẹ̀dá kíbla èyí ọ̀wá ti e ba fe to re loba je maa lo abagola eyi ofe bi osu re nile akojo eda kibla eyi a ti ese ti di oro rẹ̀ èyí ọ̀sọ̀ nígbà kan fẹ́ tó wípé ti ti lọ wọ́n lọ́ ọ̀rọ̀ ẹ̀kíláwó اللهم هذا من ولك اللهم هذا عني عليك يا اللهم تقبل مني وعن أهل بيته أبيك يقول الله وتقبل عن فلان رأي كم يقول لي وقت في أيها المسلمون عباد الله أيها المسلمون ọlọ́run máa ń wáyé tíkà ti sàárà pápá jùlọ bẹ̀rẹ̀ ti wọ́n lásìkò agbo omi ìgbẹ́gẹ́ wọ́n sà ní tó lé nínú ọ̀rẹ́ tàwọn èyí ó kúrò pé eléyìí ni ò lè káwọn èèyàn mélòó kan owó yìí ti pọ̀ jù bẹ́ẹ̀ bá lọ kó yẹ kọ́ lọ fi bẹ̀rẹ̀ sẹ́gàn káfí bẹ̀rẹ̀ òlọ́lọ́ láti kí àtìsàrà rẹ̀ ní owó yẹn lọ́dún pọ̀ tó yẹ. Ẹ̀gá dọ̀lá. Ṣùgbọ́n yàtọ̀ ń bẹ láàrin eléyìí ọ̀rọ̀ ìyàtọ̀ ń bẹ láàrin aláàyè tó kù. Tọ́ba jó Òun lọ sàtọ́lẹ̀ pé àpẹẹrẹ ìyàwó làwọn àríkà kílè yìí ká ó sì fi lẹ́sọ̀ tó ká fi fẹ́rẹ́ léyà fún òǹbù lọ. Apájú ló kú dọ́kítà sọ lẹ́sọ̀ tó kú kẹ́ fẹ́rẹ́ léyà tó kú pẹ̀lú tó wà padà nígbà lẹ́wọ̀n. Kí ló máa sọrí hadithi àbí ìbọ̀rọ̀ ọ̀sẹ̀ lọ́sọ̀lá tí mo mú sí mu gbà? Ipe tí mo sùn mí bá mú ní ẹgbẹ́ wa tó dé ẹ̀ bá mú gbogbo sí àti àti Àwọn asọ́dà owó iyebíye kẹ́kọ̀ọ́ tó owó jẹ níyì, ó ti sọ́dà tó lè jẹ́ járí àkẹ́dá ní orílẹ̀ àbáàbù fún sọ́dátọ̀ járíà bẹ́ẹ̀ wọ́n fẹ́ bọ́sí jù lọ́wọ́ fẹ́yẹ̀ kó dìde owó yẹn lọ àti wọ́n fẹ́kẹ̀ gbà lọ́wọ́ fẹ́yẹ̀ kó dìde owó yẹn lọ pé bọ́bá yẹn fáwọn olóde rà sínú ẹ̀ ẹ̀fẹ̀ rà sí yẹn kòkò tó bá ń gbé sí yẹn ó sì lọ́la ìgbà lọ owó yẹn àti bẹ̀rẹ̀ ní yà fún fẹ́mi yẹn lọ ayọ̀ àlùmíwò náà bí ẹ bá wulẹ̀ padà pa ẹ̀rìn àpàjẹ lásán ni o ìyẹn lè fún wa rẹ̀ rẹ̀ wọ́n bá yẹ kí n gbọ́mọ lọ́wọ́ ìyẹn lè fún wa tó ti kó ju èyí sí ọmọ rẹ̀ ní ìdìlọ́ ìlú èèyàn gbọ́dọ̀ dáhùn èèyàn gbọ́dọ̀ dáhùn kódà àwọn ẹrẹ tí wọn ní wọn máa ń nírun lára pípọ̀ jù ẹ ìyẹn lè gé òun yẹn tí ọ̀pá wúlò fẹ́rẹ̀ wọ́n bá yẹ kí n lè fún ni lábẹ́rẹ́ káfíńlẹ̀ àgbàdo lọ́kùnrin rẹ̀ àgbàdo lọ́kùnrin rẹ̀ ìbáṣẹ́ náà. ẹ̀yẹ ó ti ọlọ́run wa òbílẹ̀ ìbí ta máa ń bẹ̀rẹ̀ léyà ó yẹ kọ́tọ̀ níbi ta kọ́tọ̀ níbi ta gbé lọ gbogbo ẹ̀ pátá olóní ẹ̀ àpẹẹrẹ léyà ti dẹ̀ gbọ́gbọ́ mi fẹ́ tí wọ́n ní ìdíẹ̀ láti jẹ́ òbílẹ̀ ìbí a lè gbé lọ rẹ̀ nítorí ìní bùkátà tí wọ́n ní bùkátà mi àbẹ̀ ọlọ́run wa subhanahu wa ta'ala ọlọ́run ti àwọn ìjọ ìfẹ́ wà gbogbo ìgbòho rọrùn wa ọlọ́run ti lè lánàá ìbàdàn ti lánàá ìlànà àwọn ọ̀dọ́ tuntun bẹ́ẹ̀ lọ́wọ́ àdúgbò yìí lọ́wọ́ láti lọ́wọ́ lọ́wọ́ fún wa. ǹjẹ́ òsì náà kọ́ nínú ẹ̀rẹ́ ìdájọ́ wọn ni a lè mọ àwọn ọmọ ìjìnlẹ̀ sáwọn èèwọ̀ ọlọ́run dákọ̀ já ní ìjìnlẹ̀ sí wọn. nínú ẹ̀rẹ́ ti bí òmìnira wàá nílẹ̀ ìṣe dáadáa sí àdúrà bá fẹ́ wá àkókò yìí ẹ̀rí ẹ̀mọ̀ pé mẹ́wàá bẹ̀rẹ̀ ẹ̀sùn ìjà àníkùtù láàbù láti rí wa yìí pé tó lóore tó tó ti pé kéèyàn tẹ́lẹ̀ adámẹ́tò wa lóore tó tẹ́ sí ọ̀wà mẹ́wàá tàbí mẹ́fà kàkà jíjọ mẹ́fà yìí. wọ́n tún àti àdébí ilé rẹ̀ sọ̀rọ̀ láti sọ̀rọ̀ láti sí àti jihad sójú ọ̀dẹ ọlọ́run jíjọ ọlọ́run níbẹ̀. àfi tá a bá rẹ lọ jáde lọ sí jihad ọ̀wá ọ̀dọ́ òde ogun sọ nígbà yẹn ló tó tẹ dáadáa tó bá dáadáa bí ẹ bá ti nínú àwọn ọjọ́ mẹ́wàá ìbẹ̀rẹ̀ sọ̀rọ̀ níjà àwọn ọjọ́ tó ti fẹ́ fún àwọn ọjọ́ ọlọ́jọ́ ọ̀rọ̀ fún nínú ẹ̀rẹ́ ìṣàkóso àárín ara wa ọlọ́dún ọ̀rọ̀ òkú wa nínú ẹgbẹ́ ìdàlùkọ́ ọ̀dọ̀ àdìsóòlù ìjìnlẹ̀ sábòsì ọlọ́dún àdìjọ́ ọ̀rọ̀ òkú wa náà tó fún àbí náà ni nínú ẹgbẹ́ ní máa pàṣẹ dáadáa ìkọ̀ nípa ẹ̀dá ọlọ́dún ti rọrùn sẹ́ni kọ̀ọ̀kan wa nínú ẹgbẹ́ ní àjá àwọn àti ìlọlá ìmá àti ìlọ níbi tọ́lọ̀ ọlọ́dún ọ̀rọ̀ òkú wa nínú ẹgbẹ́ ní azíkìm

nígbà ọ̀rọ̀ àwẹ̀ arábà àwọn olùdó ọlọ́run nílẹ̀ o ti di ìparẹ́ ẹ̀sọ́ méjì lè yọ ìdí yẹn lága ẹ̀rí ẹ̀dá pẹ̀lú lágbé ẹ̀ nígbà ọlọ́run ti kọ́ ọ̀rọ̀ fẹ́lẹ́ kọ̀ọ̀kan wa. nínú ẹ̀rẹ́ mi máa sọ lóló àwọn tá a bá parọ́ tẹ́lẹ̀ ká pa á ti rú àkókò lò tàbá ti wá pa á sì ká máa padà sí di ọlọ́yẹ̀ mọ́ nínú ẹ̀rẹ́ rẹ̀ lé yàtọ̀ ń sọ̀ dájọ́ rẹ̀ láti gbà yìí. ọlọ́run tó قوموا إلى صلاتكم رحمه الله تعالى